ورجالا كثيرا والنساء اتقوا الله يوم تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا Pada zaman waktu ini Islam sebenarnya ini itu satu jawab hukum Islam tó bá gbé ojú ọ̀nà ní ìlú náà tí o ti fi ìsìláàmù náà ló bá dé ìdáwọ́ ìdarí wọn sí àbí nínú ilé ìpínlẹ̀ ìlú náà ní ojú ọ̀nà àbúrò. wọn máa ń sọ̀rọ̀ wọn tí o ṣe wá lẹ́nu gbóná àti pẹ̀lú. Ìgbẹ́ ìgbẹ́ ìgbà kò sí inú tí ikọ́ ọbẹ̀ gbé rẹ̀ ká. Ilé ìdí àwọn ẹlẹ́kọ̀ọ́ sọ pé àgbègbè ayàtọ̀ ìdíje ayàtà ìmọ̀lẹ̀ méjì ni ìdí ayàtọ̀ tọ̀sí wà ìdí ayàtọ̀ ọ̀ṣà. Ìdí ayàtọ̀ tọ̀sí wà ìdí ayàtọ̀ ọ̀ṣà. Ìdí ayàtọ̀ tọ̀sí kìí wípé ṣé wọ́n ti sọ̀rọ̀ wọ́n ti ṣe wá sí ṣé o ti gbọ́ wá sí ìdáyà ìṣáàjì ó kù kó lè wá sí. gbogbo ẹ̀yin tẹ́ gbókòó yìí bẹ́ẹ̀ bí o ti mọ̀ ní o ẹ̀yin náà lè fi wá bí o ti mọ̀ ní o mọ̀ kódà kẹ́ pé ìtakùn lọ́ọ́. ayọ̀ àná ìtakùnlá pẹ́pẹ́ jẹ́kẹ̀ para náà ni pé ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù ọlọ́run ẹ̀yin èèyàn ni Thank you. Ọlọ́run àti olórí ọ̀rọ̀ púpọ̀. Betul? Kita boleh kita nak melakukan sebagai ini sudah kunci hidayah yang pada sisi hidayah itu hidayah itu al-irkab. أو يقول أولي في دعوة هداية الإرشاد ṣùgbọ́n ká bá wùyọ̀ fún kí wọ́n gbọ́ ọlọ́run bá aláàdúrà lélẹ̀ èyí tá a sọ pé wà lọ́dọ̀ ọlọ́run gbọ́ wà fún kó sì gbọ́ ló wà fún. ọwọ́ náà máa ọ̀rọ̀ ẹnìkan ò lè gbá ẹ̀jẹ̀ nìkan oríṣi ọlọ́run sọ pé yáhẹ́dì làárú wọ́n ń yàṣà ká sọ wípé ọ̀rọ̀ mi bá máa ń gá ìyàwó ìyàwó àdọ́bí sọ àmọ́ kò ṣe gbogbo ẹ̀dọ́gbọ́rọ̀ àdọ́bí olóṣèké olóògbà ló gbọ́ tó gbà ìtàbí tó kọ́ lọ́gbà ọ̀sán sáré nígbà ọmọ tó jẹ́ ká lè gbọ́ nínú àgbẹ̀rẹ̀ ọlọ́run ní عذابا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ọpẹ́ fún ọba tó fi wá mọlẹ ní sáàtọ ọpẹ́ fún ọba tó gá ìdẹ̀mí wa tó jọrọ sáàtọ rẹ ọ̀nà tó tẹ̀lé ní àtẹ̀lé àti àlẹ́ dọ́là ìgbọ̀n ẹ because my parents are muslim ọlọ́run fẹ́ ṣàdúrà ẹ̀ lọ because àwọn àdìkákọ́ lẹ́nu tó yẹ kí òbí rẹ̀ jẹ́ mùsùlùmí